Follow us to Tuesday market. Wow! Àsìkò holiday la wà yìí o. Tẹ́ ẹ bá ti gbé àwọn ọmọ jáde, ọmọ hmm, ẹ rojọ́, ẹnu yẹn á fẹ́ bó. Bàbá wọn ní ó yẹ ẹ̀yin ọmọ ẹ lọ múra kí n gbé yín jáde. Mo ní èmi ń kọ́ ẹ̀ ní gbé mi jáde ni à jẹ́ ń gbá àwọn ọmọ mi jáde o. Hmm, èmi náà yà sáré múra mo yà kó sàǹkárá nínú ìkan lára àwọn eléyìí tán bá mi rán wá bí mo ṣe kó sí àǹkárá mi báyìí mo ní bàbá wọn èmi náà lọ o àwọn náà wà lẹ́yìn ìjà yìí ò dáa ah kàdérà àti rọkíbá <laughs> ó gbẹnu tán hmm. a ti wà lójú ọ̀nà àti dé ìgboro o <laughs> àwọn ọmọ làwọn fẹ́ lọ jẹ ẹja àti búrẹ́dì ọmọ no be small thing hmm. at this time a ti dé inú ọjà gangan ẹ rí bí everywhere ṣe full tó kún you need to see ibi tán ti ń ta ẹja díndín òun là ń lọ báyìí dáàdì wọn ti já wàhálẹ ẹ ẹ rí èmi ni camera woman o ògbẹ̀nù <laughs> tán bẹ́ẹ̀ náà ń tọwọ́ bọ everything ah ṣe ra àwọn ọmọdé olúwa ẹjọ́ ẹ sọ fún mi kẹ wá kó wọn sílé kẹlẹ ní kó wọn jáde ẹ ní ru ẹjọ́ hmm. àǹtí ń sọ fún àbúrò pé fásokòtò ẹ sókè fásokòtò ẹ sókè <laughs> mo ní ẹ má tún sọ yẹn dìjà àbí kí tiẹ̀ ní gan kí ló máa ń ṣe yín ná hmm. èmi mo lọ sọ́jà yìí torí pineapple ọ̀dọ̀ bàbá oní tọ́kì wa lélẹ́yìí tọ́kì chicken kò sí nǹkan tẹ́ fẹ́ rà tẹ́ ní rí níbẹ̀ yẹn ẹ wo ẹ̀yin tèmi oníkálukú ṣáà ń ṣe fàájì ẹ̀ lọ́jà ẹ wo fruit lélẹ̀ pineapple ah nígbà tí mo rí pineapple yìí mo ní ta bá ń bọ̀ ta bá ti ra ẹja tán màá dẹ̀ padà wá ra pineapple yìí but ẹ̀yin tèmi hmm wọ́n ti ra pineapple tán o kí n tó padà débẹ̀ ẹ́ because pineapple yẹn ó fresh ká pé mo ti mọ̀ nígbà tá à ń lọ kí n ti rọra mú pineapple mi jẹ́jẹ́ nígbà tá a dé ibi tí wọ́n ti ń ta ẹja ìṣe lè rósùn lọ bàbùnà àá náà bá tò mú ní lórí pé ẹja náà làwọn èèyàn tò lọ báyìí àá ó ga o who no like better thing àwọn òyìnbó gan ń jẹ ẹja dídí ṣe ti rí bọ́n ṣe ń ṣe ẹja yẹn lélẹ̀ wọ́n dẹ̀ ń wọ́n ba per gram ni òun ni wọ́n á ṣe eléyìí tó flat wọ́n á dẹ̀ ṣe eléyìí tó rí kúlúkúlúkúlú báyìí àǹtí àríkẹ́ ń sọ pé à ṣé kò tí ì tó kàn wá ni sáà máa tò náà ni à mo ní ọ̀rẹ́ wa ní sùúrù o jàtò because ẹja yìí ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ tí bàbá yín ṣe drive wá láti ọ̀dọ̀ wa lọ́n so a máa ní sùúrù náà ni àṣà hmm. ní sùúrù mo wá sọ fáwọn ọmọ ní ọgbọ́n wo la lè lò tó máa ṣe tètè kàn wá o mo wá rántí pé ìjọ́ kan tí mo lọ ìgbà tí mo try láti ra fresh ẹja. E so ẹwù ẹwù báwọn èèyàn ṣètò lórí pé wọ́n fẹ́ẹ́ ra ẹja kí ló ṣẹlẹ̀ wọ́n wò pé mo mọ ọgbọ́n you know na àmì African woman na ah kí ló ṣẹlẹ̀ jẹ́ ọkọ wò kí ah bẹ́ẹ̀ ni mo rí ìkan lára àwọn ìyàwó wa òyìnbó ni ni mo rí mo á ní ah Then lucky because Emi ò kí fẹ́ fojú pààyàn rẹ anywhere tí n bá ti rí ẹni tí mo mọ̀ kò sí ni màá fẹ́ lọ kí onítọ̀hún òun ò rí mi but èmi rí ìkan lára àwọn ìyàwó brọ́dà wa ni but òyìnbó ni so òun ni mò ń kíyẹn tá à ń sọ̀rọ̀ àjọrojọ́ díẹ̀ ó ní à mo wá rẹjà ẹyin náà wá rẹjà olóhùn wá rẹjà ni but àǹtí àríkẹ́ ni mo ní kó gbé kámẹ́rà dání ó yẹ kó view ẹ̀ à kó zoom side ní sáìdì bíbá kò zoom ẹ̀ if not ó yẹ ká ẹ rí ẹni tí mò but kí la fẹ́ ṣe òun nìyẹn but kò zoom ẹ̀ kò zoom ẹ̀ sẹ́yìn náà ti rí ah, ah, ẹni tí mò ń kí nìyẹn so ńgbà tí mo ti kí tán mo wá wò pé hmm, jẹ́ kí n lọ tó because èrò ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ lẹ́hìn sẹ́yìn náà ti rí ẹni tí mò ń àgbùdọ̀ mọ́ kíyàwó wa mi ò kí ń fojú pààyàn rẹ tí n bá rí yẹn o ẹni tí mo mọ̀ máa lọ kí wọn ni mi ò kí ń dúró de pé kéèyàn ṣe kí mi ẹ̀mọ̀ kọ́ mọ̀ lú òkè ni mí bọ́n ṣe fi kọ́ wa nìyẹn mo á wò pé èèyàn mọ̀ yìí mo mọ ọgbọ́n tí màá dẹ̀ jẹ́ kọ́kọ́ lọ ra ẹja náà tá a bá ti lè ra ẹja mo wá ní kí àríkẹ́ náà kó tún lọ kí wọn because ilé ayé yìí a ní láti máa kọ́ àwọn ọmọ nǹkan táwa bá fẹ́ káwọn ọmọ máa ṣe àwa náà ní láti kọ́kọ́ máa ṣe ná kó tó di pé àwọn ọmọ yẹn máa wá máa follow step wa mo sọ fún un ó lóun ò mọ̀ mo wá júwe fún wọn pé ìyá èèyàn báyìí báyìí báyìí báyìí ni ó wá lọ kí wọn so níbí báyìí àti débi tá a ti fẹ́ ra ẹja torí mo wá wò pé ó bẹ́tà kí n ra ẹja tí n bá ra ẹja wọ́n máa wá ta ẹja díndín náà fún mi ẹja díndín ló wà lọ́ọ̀kan yẹn wọn ò ní wulẹ̀ jẹ́ ní sùúrù tọ́mà tọ́mà wọn èmi ò ní tò mọ́ mo wá ní kán fún mi ní ẹja tí mo máa ń sábà láìkì yẹn tó dàbí tilapia but kò kí n ṣe tilapia mo láìkì ẹja yẹn òun ló jẹ́ ẹja kan tó tún fresh tá máa ń rí jẹ ní ìlú tá a wà yìí if not gbogbo àwọn eléyìí tó kù. Hmm ká fi ẹnu dákẹ́ ni máa yìí ó ti dá mi mọ̀ wọ́n tiẹ̀ ti mọ̀ mí ń bẹ́ẹ̀ mọ̀ pé wọ̀kìlù mọ̀ làwa torí pé mo máa rẹ́rìn wọ́n máa rẹ́rìn lójú mi mi ò dẹ́ kí n sojú papọ̀ ọlọ́run dídí fìyẹn kẹ́mi ni so fún di eléyìí mo ti ra ẹja mi tán ah mo tún wá wò pé ó wá bí mi léèrè pé kí ló tún tí mo fẹ́ ẹni tí mo fẹ́ rà mo á sọ pé mo need stream because stream yẹn mi ò lè ṣe kí n má nílé torí àwọn àǹtí náà ni so ó ní àwọn ẹja yẹn pé kò tí ì délẹ̀ pé kí n ní sùúrù náà mo wá ní kó jọ pé mo tètè ń lọ ilé o pé kó tètè dá mi lóhùn pàápàá ni kò jẹ́ ká ṣe ó wá ní kò sí wàhálà tọ̀dọ̀ mi náà ni ah ẹja yẹn ṣe ló ń sojú mi bákàbàkà ló ń sojú mi bàlàbàlà ló ń sojú mi bàlùbàlù ah ó ga ọ mo ní kó fún mi lẹ́ja míì náà orí ẹ̀yà ẹja míì náà ẹja dín ní labá èmi end up by buying fresh fish but ẹja fresh fish yẹn is very very good eh? Hmm. at this junction at ti ra ẹja oh o wow <laughs> ẹja wa is délẹ̀ ẹja wa is délẹ̀ àwọn ọmọ bá ní ká yà wọnú museum àbí kí náà ń pè museum ibi tí wọ́n ti máa ń lọ wò kàn mọ́ níwà ọmọ ìfẹ́ ra tọ́kí àwọn apá tọ́kì yẹn mo máa ń láìkí ẹ̀ gan tẹ bá bọ̀ tẹ dín báyìí ó máa ń make sense ẹ lè fi ṣe stew ẹ lè fi ṣe nǹkan tó bá wù yín but tó sà òkè bàbá onítọ́kì ẹ̀ lẹ́ yẹn o èmi fẹ́ ra tọ́kí ẹ bá ń wá pa tọ́kí ìdẹ̀ fáwọn eléyìí tó ṣe pàpàǹpà èyí tó ṣe táìní táìní wọn àyẹn ni mo fẹ́ torí tí mo fi láìka ti máa ra tọ́kí lọ́dọ̀ bàbá yìí ni pé bàbá yìí máa báyàn gé sí wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ nǹkan tó máa ń wù mí nìyẹn because eléyìí tó yẹ pé tẹ bá rà láfrican shop ẹ̀yin lẹ́sẹ̀ máa gé fúnra ara yín àwọn àdẹ̀ láwọn ọ̀bẹ tó wà òkè ń lu so ó bẹ́tà kan kúkú báyàn gé mo ti ń sanwó fún bàbá onítọ́kí hmm. kò tiẹ̀ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wà nílùú yìí tán mọ̀ pé àwọn ọjà báyìí wà o tẹ̀tí lè kódà mo tún gbọ́ pé ibi téèyàn tún ti lè ra fresh one àtọ́sẹ̀ ìyọnu odò ó tún wà mo dẹ̀ máa wá bẹ́ẹ̀ kàn when it comes to ọ̀rọ̀ oúnjẹ ah, uh, mo like láti jẹ oúnjẹ tó bá wà okay I love it that way because nǹkan téèyàn bá jẹ òun ni téèyàn aṣọ téèyàn bá wọ̀ èèyàn bá láṣọ fifty ńlé kó láṣọ one thousand ńlé èyí tó o bá wọ̀ sọ́rùn lásìkò tó wọ̀ yẹn òun ni tiẹ̀ àwọn èyí tó kù tẹni ẹlẹ́ni ni the only thing tí òye gbogbo wa ni pé in tó ń jẹ fi wà important kéèyàn dẹ̀ jẹ oúnjẹ gidi tó lè ṣara lóore ni pé oúnjẹ nìkan ni ló jẹ́ nǹkan tiẹ̀ the other thing tó ní tó fi ń bùgá tó fi ń sọ pé bá àwo mo níye báyìí lákàntì tẹni ẹlẹ́ni ni tẹni ẹlẹ́ni ni èyí tó jẹ́ tó o ṣe tó ti wọnú ẹ òun nìkan ní nǹkan tó ní èyí tó kù tẹni ẹlẹ́ni ni tó bá wu ọlọ́run iná ọlọ́run sọ pé kò rí iná ẹ wọ nìyẹn o sí Ankara now God bless Nigeria God bless Federal Republic of Germany God bless Federal Republic of Nigeria can you imagine I love my culture so much I love everything I mean everything about our culture ẹ wo bá sọ yìí bó ṣe ṣe rẹ́gí lára mi ẹ wò àwọn èèyàn kan ń wò mí ni ah ọmọ pẹ̀lú irun mi náà tí mo ṣe so ẹ̀yin tèmi ẹ̀yin tẹ́ bá ẹ̀yin kan ẹ̀wọ̀n sọ pé kìnnìkan kìnnìkan ẹ̀yin tí ẹ fẹ́ sọ ń pẹ̀ whatever ok so àti ṣetán mò ń sọ fáwọn ọmọ pé à sẹ́ẹ̀ni jẹ́ ara búrẹ́dì sẹ́jà yìí ni ẹja dídí tààrà à ń láti ra búrẹ́dì sí tá a máa fi kásẹ̀ ẹ̀ everything lẹ̀ so ọwọ́ tí ń ro mí mò ń béèrè pé ta ló máa bá mi gbé ẹrù yìí ah jẹ́ kí n pe dáàdì yín bóyá dáàdì yín máa bá mi mú eh, láìlọ́nà àti pé boná páàkì sí kí n pè ìgbà tí máa gbé fóònù báyìí <laughs> àwọn ní sí your husband at your back tẹ̀lé àwọn ọmọ yìí wọ́n lé lọ́wọ́ wọ́n dì ẹrù àfi sùúrù. <laughs> we really really really ah, ah ní time láti jẹ búrẹ́dì yẹn actually àsọpọ̀ afẹ́ wa jẹ́ ni níbẹ̀ but kò sí time thank you for watching don't forget to like.